Otasansan rédíò and tv. ẹ ló èmi ní. má dàgbé láti subscribe sórí Otasansan TV lórí YouTube. please. Otasansan TV. ajá ni mi ti má gbólé nìyẹn mi ọ̀gbọ́dọ̀ yan mo dìran àgbò tí má kàn rọrùn mi ọ̀gbọ́dọ̀ rà mo lórí dẹrẹ́ tí má gbìyànjú mi kó di mi ọ̀gbọ́dọ̀ yọ sọ́dún lórí ètò ìgbésí ayé lónìí nìkan ni Otasansan TV láwà yìí níbẹ̀ láti máa ń sọ àwọn ìtàn àwọn akọni tó ti lọ àbáwọn ìtàn kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àbí káàkiri gbàgbà ńlá ayé kí la fẹ́ sọ kí la fẹ́ jẹ́ káwọn èèyàn máa nà gbúrayé lónìí ó ní pé ìdígun gbàjọba alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn nǹkan sí pé àwọn nínú ìdígun gbàjọba yìí kí ni àwọn nǹkan tó fà á àti kí báwo ló ṣe ṣẹlẹ̀ nígbà wo ló ṣẹlẹ̀ ọdún wo ló ṣẹlẹ̀ táwọn ìgbà lọ́kọ̀ gbàjọba lọ́wọ́ àwọn alágbádá àgbà náà ní nǹkan nineteen sixty six ta lọ́wọ́ kọ́ ṣẹlẹ̀ sí nígbà tí ìdígun gbàjọba alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ ní january fifteen ọdún nineteen sixty six láyé jti general Ago Irosin òun ni ẹni lọ́kọ́ jẹ́jọba gbà lọ́wọ́ àwọn alágbádá nígbà náà nígbà tó gbàjọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ ẹ̀mí àwọn èèyàn lọ sí ní abala ilẹ̀ haúsá ọ̀pọ̀lọpọ̀ bí táwọn èèyàn ti sọ ẹ̀mí wọn nù jù òun ni ilẹ̀ haúsá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì digun gbàjọba nígbà náà àwọn tí wọ́n lì di ogun tí wọ́n lọ gbàjọba lọ́wọ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n jẹ́ ẹ̀yà Ìgbò tí wọ́n ṣe eastern nígbà náà ayé western region ìgbà náà tá a wà nígbà náà. Tafawa Balewa òun ló jẹ́ ọ̀gá òun ló jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà ti ṣe prime minister wa nígbà náà ó ní gbogbo àwọn èèyàn ló gẹ́gẹ́ bí olórí wa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó wà nípò ó ní àwọn ìṣèwẹ̀rẹ̀ ológun òun làwọn JTI Aguero sì ti jẹ náírà wa nígbà náà òun ni wọ́n kó jọ tí wọ́n sì lọ gba ìṣàkóso Kaduna nígbà náà lẹ́yìn ìgbà tí wọ́n gbà ìṣàkóso Kaduna Kaduna nígbà náà Kaduna gangan wọn gangan níbi tó jẹ́ gẹ́gẹ́ bí ilé agbára nígbà náà àwọn junior officer tí wọ́n dìgún gbàjọba nígbà náà lọ́wọ́ àwọn èèyàn níbi tí ẹni tí wọ́n ń pè ní ojúkú tó ti lé wọn nígbà náà nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n pa Tafawa Balewa wọ́n pa Ahmadu Bello Ahmadu Bello ti Zaria nígbà náà wọ́n gbé Chief Festus Okotie tó ṣe minister of finance àti Chief Akínọlá Samuel Akínọlá nígbà tí prime minister wa lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ó bẹ̀rẹ̀ most of the people tí wọ́n kú nígbà náà àwọn ni wọ́n ṣe ẹ̀yà amúsọlẹ́tẹ̀lẹ̀ ni wọ́n ṣe ẹ̀yà ilẹ̀ haúsá ṣùgbọ́n àwọn tí wọ́n digun gbàjọba yìí ibo lọ́pọ̀ jù láàrin wọn látìgbà yìí ni awuyewuye wàhálà àti ìdààmú àti dúnkùnkùn tó ti ń ṣẹ̀ láàrin ibo àti haúsá nígbà náà ṣé ìdigun gbàjọba alákọ̀ọ́kọ́ yìí tó ń lọ fa ogun abẹ́rẹ́ tó ṣẹlẹ̀ nígbà náà ni àbí kí ló fà á nípa ti jẹ́ẹ̀tì àgúrèrò sí i òun àti ọmọ ilẹ̀ yorùbá kan nígbà náà ti ṣe adékúnlé fájuyì wọ́n jọ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kí ni okùnfà tó fa ikú adékúnlé fájuyì nígbà náà nílùú ìbàdàn àti pé mo gangan ni àgún ìrosì kú sí irú àwọn ẹ̀dá wo ni wọ́n pa àgún ìrosì nígbà yẹn nígbà tí adékúnlé fájuyì tó wà ní ìlú ìbàdàn ló jẹ́ the western region governor ní ìgbà yẹn ní nǹkan bí ọdún 1966 nígbà náà ó wà ní ìlú Ìbàdàn ibẹ̀ ni géètì agbóhùn ti ránṣẹ́ sí wípé òun bọ̀ sí ìlú Ìbàdàn láti wá láti wá bá pàdé ẹ mọ̀ wípé nígbà náà ìdìbò gbàjọba ni nígbà yìí ó ní ọ̀gágun Yakub Gowon àti àwọn haúsá kọ̀ọ̀kan wọ́n ti dóòdè ní Ìbàdàn bó ṣe wọ residential house Adékúnlé Fájuyì ibẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni wọ́n kà mọ́ wọ́n sì gbé ṣùgbọ́n ọ̀rọ̀ kan tí Adékúnlé Fájuyì tó sọ nígbà tí wọ́n nígbà tí wọ́n gbé ẹ̀ eh, tí wọ́n mú àgbéyìn lóṣù ó sọ àwọn ọ̀rọ̀ méjì kan ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ wípé ó níṣẹ́ tí èèyàn bá báyàn nílé gẹ́gẹ́ bí àlejò sọ yẹ kéèyàn kéèyàn parú ẹni bẹ́ẹ̀ lẹ́ tó máa pa lọ́wọ́ ni ó lábì tó bá jẹ́ pé àwọn ẹ̀yà haúsá ìgbà yẹn onítọ́jẹ́ pé àwọn náà lọ ènìyàn wá kí wọ́n lóníṣẹ́ máa pa ni Adékúnlé Fájuyì ó rò pé kàkà kí àgbéyìn lóṣù kó kó sọ pé inú ọgbà ló kú sí ó lóun àti ẹ̀ ó làwọn jọ máa kú papọ̀ kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ ìdìgun àjọba alákọ̀ọ́kọ́ látọwọ́ déètì àgbóìrosì táàmì sọ̀rọ̀ adékúnlé fájuyì táàsì ní sọ̀rọ̀ ojúkú nítorí pé ojúkú ọ̀ràn lọ́jẹ́ tó lìdí wọ́ọ̀ lọ sí Kaduna nígbà náà lẹ́yìn ìgbà tí wọ́n gbàjọba déètì àgbóìrosì ọba gbogbo ẹgbẹ́ tí ṣẹgbẹ́ olóṣèlú oníkọ̀gbọ́dọ̀ ṣẹgbẹ́ olóṣèlú kankan mọ́ nígbà náà ẹ mọ̀ wípé dìgírì uh, ni wọ́n lò ààrẹ apàṣẹ wàá ni wọ́n tán bá ti sọ ó labẹ́gẹ́ lẹ́yìn ìgbà tí Adékúnlé Fájuyì tó sọ wípé wọn ò gbọ́dọ̀ tó ní wọn ò gbọ́dọ̀ pa Aguero Cecily òun wọ́n sì pa àwọn méjèèjì papọ̀ ní ìgbà náà kí wá ló máa fa ṣé nípa tí wọ́n gbàjọba lọ́wọ́ Aguero sí sóun ló fa civil war lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé kí ló fa civil war tó ṣẹlẹ̀ gangan lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tí Yakubu Gowon tó gba ìjọba lọ́wọ́ Aguero tí wọ́n sì pa Aguero nígbà náà wọ́n kéde state emergency ní ìgbà yẹn fún gbogbo èèyàn pátápátá wọn kálukú ọ wà nínú ilé ó ní pé ó ní we are one in Nigeria ẹni Yakubu Gowon wí lẹ́yìn ìgbà tí Yakubu Gowon dé ó pín orílẹ̀-èdè Nàìjíríà ta jẹ́ ẹ̀yà mẹ́rin middle east eastern part western part àti northern part nígbà náà ó pín wọn wọ́n sọ di twelve states lálẹ́jọ́ tí Yakubu wọ́n tó pé twelve states nígbà náà nígbà yìí gangan o ní ẹni tí wọ́n ń pè ní Ojukwu ìgbà yìí ló kéde pé gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n máa ń bẹ ní northern part kí wọ́n máa padà bọ̀ wá sí ilé nígbà náà lẹ́yìn ìgbà tí ó kéde yìí òun ló kéde ẹni civil war òun ló ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó sì di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí ni ìgbẹ̀yìn àti pé kí ni wọ́n parí ogun abẹ́lé tó ṣẹlẹ̀ nígbà náà sàmọ̀ kan sọ pé bẹ̀rẹ̀ ogun là ń mọ̀ ọ̀sẹ̀ tí ń mọ̀ parí ogun bógun bá bẹ̀rẹ̀ pẹ̀lú sùúrù ibi tó ogun máa parí sí ọ̀sẹ̀ tó mọ̀ kí ló parí ogun abẹ́lé ìgbà náà àti pé kí ló fà kí ló fa ìwà sí àwọn ọmọ Eastern Part ìgbà náà tí wọ́n hù kí ló fà á àti pé kí gangan àwọn nǹkan àwòrú àwọn ẹ̀mí ìwúrú àwọn ẹ̀dá àwo o wọ́n sọ ẹ̀mí wọn nù nígbà tí ogun ìgbà náà tó wáyé àmọ̀ tẹ̀síwájú ẹkú kàlẹ́ ń hello èmi ni. má láti subscribe sórí Otasansan TV lórí YouTube. please